نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا عياده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا صديرا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله أقوى تقوى واعلموا أن الله يغفر ذنوب جميعا عباد الله ومن باب التواصي بالحق وتعاون على البر والتقوى أردت أن أذكر نفسي وإخواتي المسلمين بما ولد في رجب رغبة في البيان وعن الله سبحانه وتعالى أمرنا بتبليغ لدينه واتباع رسوله صلى الله عليه وسلم فلا تقبل عبادة من العبادة إلا إذا كانت خالصة لله صوابا أي باتباع سنة رسول الله صلى الله عليه وسلم وقد بين الله عز وجل حفر اتباع رسوله صلى الله عليه وسلم بقوله سبحانه وإن تطعوه تهتدوا عباد الله ومما لا شك فيه أن الله سبحانه وتعالى يختص ويختار بأمره من شاء فقال سبحانه وربك يخلق من يشاء ويختار والاختيار يدل على كمال حكمته وعلمه ومما اختار الله سبحانه وتعالى الحشر الحرم ومن هذه الأشهر شهر رجب قال سبحانه وتعالى إن عدة شهور عند الله إثنى عشر شهرا في كتاب في كتاب الله يوم خلق السماوات والخط منها أربعة حرم ذلك دين القيم فلا تظلموا فإن أنفسكم الآية قال الإمام القرطبي رحمه الله تعالى في تفسيره قص الله تعالى العشر الحرم بالذكر والنهي عن الظلم فيها تشريف لها وإن كان منهي عنه في كل الزمان عباد الله ينبغي علينا ألا نقتص شهر رجب إلا بما قصه الله ورسوله أنه شهر محرم يتأكد فيه اجتناب المحرمات ولا له مزية عبادة عن غيره من من الشهور بحجة أنه محرم وقد روي بهذا الشهر صلوات وأذكار لكنها ضعيفة لا تثبت بها حجة فالنبي صلى الله عليه وسلم أدرك هذا الشهر ولم يزد فيها فيه على غيره وخرج بكل مسلم أن يكون مطيعا أن يكون متبعا لا مبتدعا قال ابن حجر رحمه الله تعالى لم يرد في قبل شهر رجب ولا في صيامه ولا في صيام شيء منه معين ولا في قيام ليلة مخصصة فيه حديث صحيح يصلح الحجة وكان عمر بن الخطاب رضي الله عنه يضرب هذه الناس ليدعوا أيديهم في الطعام في رجب ويقول لا تشبهه برمضان وذكر ابن تيمية رحمه الله تعالى أن تعظيم شهر رجب من الأمور محدثة التي ينبغي اجتنابها وأن اتخاذ وأن اتخاذ شهر رجب موسما بحيث يفرض بالصوم مقروه عن الإمام أحمد وغيره هذا طفل أبا عليكم يا الله أولي أجنجة الله kó máa bá anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam nínú àṣà anábọ̀wá Muhammad ní gbogbo ìgbà tí máa ń bá àwọn sọ̀hábà tí máa ń bá wọn sọ̀rọ̀ ní tí máa ń fi tì síwájú ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba òun la gbọ́dọ̀ máa gbélékè a gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ ẹ̀dá ká máa gbélé lórí ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànẹ́bọ̀ Muhammad tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ọlá ṣeun kò sí ma ọlá fulan kò sí ma wòlíì ni wọ́n lórí ọ̀rọ̀ ọlọ́run àtìtà nábì ìyàlẹ̀ yóò kàn dì rẹ̀ ìlànà tí yẹn máa fi ń sin lọ́run tọ́lọ̀ ó fi sàn yẹn lẹ́sàn ìjọsìn náà oníkàsìn lọ́run pẹ̀lú ìlànà nẹ́gbẹ̀wá Muhammad torípò lọ́wọ́ bá rán sí wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ a gbọ́dọ̀ sin lọ́run pẹ̀lú lọ́nà afá kan ó là kalẹ̀ fún rẹ̀ àgbọ̀rọ̀ sí lọ́n pẹ̀lú lọ́nà wòlíì kan ó là kalẹ̀ fún rẹ̀ àgbọ̀rọ̀ sí lọ́n pẹ̀lú lọ́nà àwọn jàmáà kan àwọn ẹgbẹ́ kan tí wọ́n là kalẹ̀ fúnra wọn gẹ́gẹ́ bó ti gbajúmọ̀ láwùjọ wa lónìí anabi sallallahu alayhi wa sallam a máa jẹ́ òye wọn èyí tó burú jù nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń sẹ́lọ́n òun náà ni bídíà ní tó fà tó fi burú ẹni tí máa ń ṣe kò ní fẹ́ túbà kó mbẹ́ ó di gẹ́gẹ́ bí ẹ̀sìn ni. anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo tó bá jẹ́ bídí àpáta ànú ni o ẹnìkan ò sì ní ànú àfi kó bá ẹnu náà ọlọ́mọdé àwọn náà. èyí tí yóò jẹ́ kókó ọ̀rọ̀ wa lónìí òun náà nípa ọ̀rọ̀ Rajab gbogbo aláti mọ̀ pé a ti wà ní rọ́jà báyìí ariwo lọ́tún ariwo lọ́sì níbi ọ̀rọ̀ jábù yìí ti pọ̀ jù ló fi jẹ́ pé gbogbo tó bá jẹ́ bídíà tí ó ṣe déédéé lànà Ànábì wa Muhammad òun ni àwùjọ táwa wà yìí náà máa ń pọ́n léwé òun náà sì máa ń múra sí àìmọye àwọn àsìkò láti lọ lọ tó jásìkò súnà tó yẹ ká máa gbọ́ ariwo rẹ̀ lọ́sàn-án lóru àgbọ́ ó bá ti di bídíà báyìí wàhálà dé ni nítorí délé jama èyí tí ó máa túmọ̀ pé à ń sọ àsọ́ọ́lẹ̀ nínú àwọn èyí tí wọ́n ti sọ kọjá àwọn ẹni ọlọ́run pẹ̀lẹ́tọ́yà nígbà àti pé ká sì ran ẹni lọ́wọ́ lórí dáadáa ká sì ran lọ́wọ́ lórí tẹ̀láṣẹ ọlọ́run kábẹ̀rù ẹ̀ ìyẹn ló fà á láti gbé ọ̀rọ̀ Rajab òun láti gbé wa lónìí torí pé a ti wà nínú oṣù Rajab a sì gbọ́rọ̀ sọ́npa ẹ̀. ọlọ́run ọba ọba tó dá wa òun ló pa ọ́ láṣẹ pé gbogbo ń tá a bá ti mọ̀ tó yé wa pé nínú ẹ̀sìn wọn ọlọ́run a gbọ́dọ̀ fi pamọ́ a sì gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fún àwọn ni torí ẹni tó lọ́wọ́ bá fún ní ìmọ̀ tí ó nà rè tó fi pamọ́ tí ó ṣàlàyé yóò jìyà ọ̀dọ̀ ọlọ́run ẹni tó lọ́wọ́ fi ọ̀nà mà torí pé àánú rè táyẹn bá ń tọ́ wọ́n délé ibú lọ́dọ̀ ọlọ́run àbíkú ṣàlàyé fún wọn bí yóò bá wá sí àlàyé tó fi pamọ́ النبي صلى الله عليه وسلم الجمه الله يوم القيامة لجام من النار تبعد دجال القيامة wọ́n wá okùn báyìí ni wọ́n kíbọ̀ lọ́rùn wọ́n a máa fi wọ ọ̀nà ọjà náà báyìí torí pé orí tó lè ṣe dáadáa fáwọn èèyàn kò sọ orí ọ̀nà gbó fáwọn èèyàn táwọn èèyàn rìn kò sọ ìyẹn ló fà á tàbí ti àlàyé lónìí jàmá mùsùlùmí ọlọ́run ọba ó ti bá a ṣàdéhùn pé òun ò ní gba èyíkéyìí ìbáàdà gbogbo ń tá a bá fi súnmọ́ wọn lọ́wọ́ ọba òun ní gba láéláé lọ́wọ́ wa àfi kí má jẹ́ méjì kó pè mí kan náà gbogbo ń tá a fẹ́ fi súnmọ́ lọ́wọ́ bí tá bá ṣe ni àròrí ayé mbẹ àbárò alkiyama tó jẹ́ ìbáàdà tá a fẹ́ kọ́ lọ́wọ́ bá sanwó aláìsàn ẹ̀ tí wàá ṣe ìbáàdà o àmọ́ tó bá fi lè jẹ́ ìbáàdà ẹ̀sìn táwọn kàlìkìyàmà lórí ẹ̀ mọ́jẹ̀ méjì gbọ́rọ̀ pín bẹ̀. tí mọ́jẹ̀ méjì wá pé kódà kí gbogbo ayé kí ìrùbádà náà kó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo ayé ọlọ́run nígbà. mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ó ní alikíláàsì gbogbo ń tá a bá fẹ́ ṣe ní ìbáàdà agbáwẹ̀ ni. Ase ṣe náfílà a ṣe sàárà májẹ̀mú àkọ́kọ́ ń bẹ̀ kó jẹ́ torí tọ́lọ̀ kó má jẹ́ nítorí pé àwọn à ń ṣe nítorí káwọn èèyàn máa ru àwa náà ní ẹlẹ́sìn bí wọn bá ń ṣe nítorí káwọn èèyàn lè máa ń lẹ́lẹ́sìn yóò jẹ́ lẹ́sìn lálẹ́ kìyàmà bó bá gbáwẹ̀ gbà nítorí tọ́lọ̀ àmọ́ wọn ń gbáwẹ̀ pé kí wọ́n lè mọ̀ pé àwa yìí náà aláwẹ̀ ni wá àìsí ìfà rẹ̀ ṣe àníyàn tó fi ń gbàwẹ̀ nu ọlọ́run ní san lẹ́sìn. mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ nù Olúwa ni wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddin ọlọ́run láàpá wọn láṣẹ láti wá sí kankan lórílẹ̀ ayé ju pé kí wọ́n ṣe kí wọ́n sin àwọn ọlọ́run ọba lọ bí wọ́n bá sì sìn wá gbogbo náà bẹ́ẹ̀ ṣe lẹ́sìn fẹ́mi ọlọ́run ọba wọ́n gbọ́dọ̀ sí àfọmọ́ rẹ̀ fẹ́mi nìkan ṣoṣo wọn ò gbọ́dọ̀ tún ṣe nítorí nǹkan mi bàbá tí wá ṣe nítorí nǹkan mi ọlọ́run nígbà ọlọ́run ni mo rọrọ̀ jù bá ń lọ mo rọrọ ju pé ẹ fẹ́ ṣe nǹkan ẹ wá ṣe nítorí tèmi ẹ tún wá ṣe nítorí nǹkan mi ah, ọlọ́run ni mo rọrọ ju mo rọrọ ju bá lọ bẹ́yẹn bá ṣe iṣẹ́ kan tọ́lọ́run fi súnmẹ́mi ọlọ́run ọba ó ṣe nítorí tèmi ọlọ́run ó tún ṣe nítorí nǹkan mi olúwa ní ìnídìí ẹ̀ mo kórìíra púpọ̀ mo kórìíra tó ń pè lórogún taratuhu wa shirikahu tó bá dijá lè kíyàmà àwọn méjì níyà sí wọn àwọn ènìyàn bùkátà sí wọn ọlọ́run bá ń jowú fi kí ní yẹ púpọ̀ ní ti ń jẹ́ múdùmúdù ẹ̀sìn náà nù káàsì nǹkan fún nìkan ṣoṣo gẹ́gẹ́ bá a náà ti lè gbà láyé nǹkan tó bá jẹ́ tiwa nìkan ṣoṣo kẹ́lómi tó máa ṣí àmẹ́ ìyàwó rẹ̀ kábù ẹnu tó máa fọmọ bọ́ lò yóò dùn mọ́ ọbẹ̀ lè bẹ eré ẹ̀ sọ pé tọ́lọ́ náà bá ṣe àgbákò fún ọ kò yẹ kó bínú torí wọ́n ni wọ́n lọ ní kẹ́nìkan tó máa bọ́ lò ń bẹ̀ ọ̀la ẹ̀ kò lè gbarú ẹ̀ òun ló fi jẹ́ pé ntọ́nà ẹlẹ́ẹ̀kejì gbogbo nta bá bẹ́ ṣe níjọsìn tá a fẹ́ kọ́ lọ́wọ́ bọ́wọ́ sanwó lẹ́sọ̀ lórí ẹ̀ a gbọ́dọ̀ fi kọ́sì ànẹ́bì bàbá rẹ̀ fi kọ́sì ànẹ́bì ọ̀nà tá a máa fi ń gbà kọ́sì ànẹ́bì pọ̀ àkọ́kọ́ ànẹ́bì gbọ́dọ̀ ṣe nǹkan yẹn ọfẹ gbàwé nísìnyí àwẹ̀ yẹn ọ da ó gbọ́dọ̀ jẹ́ kí ànẹ́bì ló da sàlẹsà fún ọ ìdán lára àwọn nǹkan táwọn yẹn máa ń ṣe nínú oṣù rọjà bùtà wáyé àwọn yẹn máa ń gbààwẹ̀ ẹ wá jẹ́ àwọ̀ àwẹ̀ táwọn yẹn ń gbà nínú oṣù Rajab káwá gbé lórí òṣùwọ̀n méjèèjì kí ló sùn wọn náà al-ikhlas wal-mutaba'ah nǹkan yẹn ǹjẹ́ torí tọ́lọ́run fi ṣe torí àti mọ̀ ò bá jẹ́ torí tọ́lọ́run ọba ọlọ́run ò lè gbà mọ́jẹ́ ọmọ ẹlẹ́gẹ̀ẹ́ òṣùwọ̀n kejì táwọ̀ al ǹjẹ́ ànábì gbà àwẹ̀ Rajab tánàbì gbà àwẹ̀ Rajab òun láwa wò bí wọ́n jẹ́ méjì tó bá pé lórí rẹ̀ òun lọ́tọ̀ gba aládá lórí ẹ̀ tí mọ́jẹ̀ méjì bá pé lórí ẹ̀ ọ̀ nígbà aládá ǹjẹ́ tó bá yẹ pé àìní gba aládá ó mọ bẹ́ẹ̀ kò bá sì da wallahi kò mọ bẹ́ẹ̀ ká ní mọ́jẹ̀ mú kan táàrí kan yókù ọlọ́run nígbà ọlọ́run rẹ yóò tún wá fi yàjẹ́ ọ. lápèjúwe ó ti wà nù hadith anabi sallallahu alayhi wa sallam tó bá di ọjọ́ àlùkìyàmà àyìnrán èèyàn mẹ́ta kan lọ́lọ́run ó dájú wọn sọ̀rọ̀ àsìkò alákọ̀ọ́kọ́ òun bá ní ó tààrà ó sì lo ìmọ̀ yìí ó fi ṣe tọ́lọ́n níbàámu ta nẹ́bì àmọ́ níyàn èròǹgbà rẹ̀ tí mi ń kọ́ òyìn ní ìmọ̀ ní kọ́ọ̀lù aláàmà káwọn yẹn lè máa pariwo pé ní ah, àfààní àgbákòmọ̀ mẹ́fún ìdínú ó fẹ́ káyọ̀ mọ̀ pé onímọ̀ ni òun onífífì mọ́ dára anabi sallallahu alaihi wasallam olóòlọ́wọ́ dájú ẹ̀kọ́ náà yóò fi sinú náà níjà náà bẹ́ẹ̀ náà ti ń sisa ká ti ń sisa sisa láti káwọn ilé bá máa yin ẹ̀rí pé bàbá ṣe tó tọ́lọ́nu ẹ wá rẹ́rí tí ò bá bá súnà ànábì mu ànábì sallallahu alaihi wasallam òun náà ló wà bí táwọn fi bẹ̀rẹ̀ kútúbà gbogbo ìyá kó ànábì ló dọwọ́ yín o wa muhdathatil umur ó dọwọ́ yín pẹ̀lú àdádálẹ̀ wa kullu muhdathatin bid'ah gbogbo tó bá jẹ́ àdádálẹ̀ là bídà wòkúlẹ̀ bídíà tí gbogbo bídíà pátá ànú ni wòkúlẹ̀ dọ̀lẹ́lẹ̀ ti nà gbogbo tó bá sì jẹ́ ànú ó lè mú yàn wọ́n náà. ìdán àwẹ̀ Rajab báwọn èèyàn bá lọ báwọn ń gbà tó ìtọ́ lọ́wọ́n ọba àmọ́ wọ kẹ̀dá èyí wọn kà wá èyí ń bẹ láàrin àtọ́lọ́wọ́n ọba rẹ̀ ǹjẹ́ torí fi o. ìjẹ́ ọ̀tọ̀ ń gbá ìrọ́jà ìjẹ́ torí tọ́lọ́ wọn fi ń gbà á káyọ̀ torí tọ́lọ́ fi ń gbà á alhamdulillah mọ́jẹ̀mú alárakọ̀wọ́ pinnu àmọ́ kò tí ì túmọ̀ pé ọgbà ẹ̀sìn ẹ̀ kò sì tí ì túmọ̀ pé ọ̀ní jìyà torí ń gbà èyí lè jìyà torí ń sin lọ́hùn o tó bá gba gbogbo wọn bá gba wọn ń gbé tó àwọn pásọ bá gbà ọ wọn náà wọn tó kẹ tó fojú rẹ rí tó fojú rẹ rí wọn gba wọn ń gbé wọn bá tàn ọ wọn bá tẹ ọ wọn fi yàjẹ ọ bẹ́ẹ̀ náà tó bá gba wọn gbé níbi ìbáadà tó gba straight way bọ bọ ọlọ́ba tẹ ọ tó fi yàjẹ ọ kò tún wá ní sán lẹ́sìn. ǹjẹ́ mọ́jẹ̀mú kejì pé ń bẹ̀ ó náà lálẹ́ mọ́tàbà ó ní káríkà náà fi gbà anabi sallallahu alayhi wa sallam anabi ó gbàwẹ̀ rajab anabi gbàwẹ̀ rajab èyí tó rìnlẹ̀ nìyẹn àmọ́ àwọn àlàyé ń bẹ lábẹ́ rẹ̀ àwọn kan bẹ tó yẹ pé ibi táwọn máa ń rìn ìrújú làwọn máa ń rìn ìjó túmọ̀ fún ànẹ́bí gbàwẹ̀ ìyàtọ̀ ń bẹ bí pé ànẹ́bí ó kì í gba rajab pẹ̀lú pé ànábì e gbàwẹ̀ nínú Rajab òyìn làgẹ́ ká gbọ́yé ìbéèrè ni pé ǹjẹ́ ànábì a máa gbàwẹ̀ nínú Rajab àbí ẹgbà e ànábì a máa gbàwẹ̀ nínú Rajab kò sí oṣù kan nínú gbogbo oṣù méjìlá pátá tánàbí òkè ń gbàwẹ̀ ànábì a máa gbàwẹ̀ nínú Jumada Thaniya tá a lò lọ tó wà túmọ̀ pé ààwẹ̀ jùmọ́dà sáníyà ń bẹ ni tí ààwẹ̀ tí mo ń gbà yìí o ti jùmọ́dà sáníyà mọ̀ ń gbà torí pé arí lákọọ́lẹ̀ tí àná máa ń gbà wẹ̀ bẹ̀ ẹ rí pé kò dúró létí bẹ́ẹ̀ náà ni ànábì àmọ́ gbà wẹ̀ ní gbogbo àwọn oṣù tó kọjá lọ ìsì mọ̀ ń gbà àwọn ọjà bù náà àmọ́ ń táwọn ń sọ ni pé ǹjẹ́ ó sa ọjà bù kalẹ̀ yóò máa ń jẹ́ ó sa ọjà bù láìsà láti gbà wẹ̀ yàtọ̀ sí àwọn sọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Ànábì ò sàárọ̀ jáàbù láàyò láti máa gbà wẹ̀. Ìyẹn ni pé kò sí ọlá kankan níbi máa gbà wẹ̀ ẹnu rájà. Kí wọ́n torí pé torí ọlá ti ń bẹnu rájàbù yìí lòun fi ń gbà wẹ̀ rẹ̀, èyí tà ń sọnù o. Àmọ́ tá a bá rẹ̀ ti máa ń gbà wẹ̀ ní gbogbo oṣù gẹ́gẹ́ bá nẹ́bí ni a ti máa ń gbà yẹn gbogbo oṣù kìí pé tá à ń sọ fún ẹnìyẹn ni pé kó dá dúró mi rájà tí mo gbà lọ náà ni gẹ́gẹ́ bí ti máa ń gbà gbogbo oṣù náà fọ́ọ̀ ti máa ń gbà gbogbo oṣù ni tó rí pé oṣù kan jẹ́ special bẹ́ẹ̀ náà lọ gba rọ́jà bù náà tí ó sì ní jẹ́ special lọ́kàn rẹ̀ nítorí pé tí ó bá jẹ́ special anabi sallallahu alaihi wasallam òun yóò rọra dánu dúró ń bẹ̀ pé lóòótọ́ ìmọ̀ ń gbà yẹ̀ báyò àmọ́ alákòjú ètò rájà bù yìí o ọlọ́lá báyìí lápèjúwe ní sí a lè gba àwẹ̀ nínú oṣù dòlẹ́hìjà dòlẹ́hìjà òun ní oṣù kejìlá kódà òun náà ń bẹ nú àwọn oṣù mẹ́rin tọ́nà ọba fún ní ọ̀wọ̀ tọ́nà ọba fún ní àpọ́nlé tí wọ́n jábùn bẹ́ẹ̀ nù wọn alẹ́ anábìsí máa ń gbà ẹ̀ nínú dòlẹ́hìjà àmọ́ dòlẹ́hìjà yìí ọlọ́run fẹ́ṣẹ́ rẹ̀ ó sọ lápọ̀lẹ́ ni ànábì wa fẹ́ṣẹ́ àwẹ̀ ń bẹ̀ kódà ó sọ ọrú ládá tí yóò gbà bí ẹ bá gba àwẹ̀ nínú oṣù Dhul-Hijja torí pé ànábì wa torí pé níta ti gba Dhul-Hijja wọlé torí pé ànábì ṣẹ́ṣẹ́ àwẹ̀ ń bẹ̀ ó sì fẹnu sọ ó sì sọ pé ládàbà ìlọ́gà àmọ́ kò sí ìwé ẹ̀fúnra jáàbù. kò sí ẹ̀fún rọ́jà pé wọ́n ti gbà wọ́n bo lára tó gbà rẹ̀ ẹni sí ní ọjọ́ kẹsàn-án bùnṣíjà kìí tún wá sí gbóòsùn níjà náà ọjọ́ kẹsàn bùnṣíjà táàmù ń pè ní yóò mú ni lára àwọn oṣù tọ́lọ́wọ́n bá kà pé oṣù tí ó lọ́lá ni ànábì wa ní mẹ́sàn-án bẹ̀ mẹ́sàn-án nọmba nine bẹ̀ òun lọ́jọ́ àràfà bẹ́ẹ̀ bá gbà á ọjọ́ nìkan ọjọ́ àràfà òun yẹn bá gbà á irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó lọ́wọ́ bó sàn án yóò bá pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ọdún kan wájú ọdún kan lẹ́yìn. dídá a pé wọ́n ti special ọjọ́ kan nínú kíni yìí ní òdùn ṣíjà kò sírú ẹ̀ fún rájà ẹ̀ lérí hadith sọlọ́láfíà pé tẹ́ bá gba àwẹ̀ rọ́jà

nínú àwọn oṣù yìí ó fi kó jẹ́ oṣù àbẹ̀wọ̀ yìí tó sí oṣù wọ̀ òun náà ni dùlùkọ́dà kò sí sẹ́ṣẹ́ àwẹ̀ kankan bí òun bẹ́ẹ̀ náà ní rájàbù náà kò sí sẹ́ṣẹ́ àwẹ̀ fún rajabu náà ìdán níta ń sọ ni pé kíyàn ló ń gba àwẹ̀ rájàbù ó ti ń ṣe bídà ó ń gbàwẹ̀ àwẹ̀ kí ló ń gbà ń àwẹ̀ máa gbà nǹkan mi ọlẹ́ máa gba mọ́ndé tó wá kó sínú rajab táwọn ní kí ló wọn ń gbà àwọn ní ń gbà wẹ́ẹ́ ọjọ́ mọ́ndé tùkọ́ ọba ẹjọ́ mọ́ndé kò sí kan tó burú mẹ́ kò bá jẹ́ máa ń jẹ́ rajab ni ó kò bá jẹ́ máa ń jẹ́ sàbáni ni ó alákan níbẹ̀ fún gbogbo ẹ̀. ẹni tí máa ń gba àwọn ààwẹ̀ mọ́ndé alkhamis láwọn oṣù lásán àwọn ọjọ́ lásán kéèké tí wáyà bá dé wa stop kan sọ kò ní stop yóò mọ̀ continue kò wá sí ládà ṣẹ́ṣà kan fún àwọn àwẹ̀ mọ́ndé alamisi tí ń jẹun rájàbù tó ju àwọn yòókù lọ. wọ́n tó máa ń gbà rájàbù ọ́fíì ajé ara ẹni o torúkọ pé ṣẹ̀ṣẹ̀ anábà Muhammad tó bá wà lára ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam yóò ṣe àlàyé fúnra wa fún wa àwọn afá ṣàlàyé púpọ̀ lórí àwẹ̀ yìí àmọ́ torí àsìkò àwọn àfáà sàlàyé àfáà wa ibn hajar rahimahullahu ta'ala lára àwọn àgbà àfáà ni àfáà ni kò sí àdíìsì tó lálàáfíà kankan fún ọlá tí ń bẹ fún ìmọ̀ gbààwẹ̀ ní Rajab àbí ìmọ̀ ẹ̀yẹn náfìlà ní Rajab àwọn náfìlà kan bẹ tó padà máa pariwo fún yín nísìnyí ẹ̀rí náà àlàbà kọ́kọ́rọ́ èrí sí ti bá ń dé tó bá ń wá ajáàbù máa ṣe sàárà sàárà ajáàbù kò sí sàárà ajáàbù abiola ọba ọba alekeola mọ́tà fún alábọ̀yé ẹ̀sùn yẹn so àwọn mọ́jẹ̀mú tọ́lọ́n fi ń gba ìbáàdà lọ́wọ́ wa oníkáwò mọ́jẹ̀mú méjì náà ni alákọ̀ọ́kọ́ ń tó ìtọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì kó bá súnà nábì mu yẹn ká nábì ṣe nǹkan yẹn ànábì ò gbàwẹ̀ rajab àmúgbàwẹ̀ rajab ìwọ tó àyíká ń sọ ìta ń para yìí tí ò bá yí ọ béèrè wọn ti dàrú ọ̀rọ̀ wọn tẹsí súnmi wọn ànábì ò gbà rajab àwọn gbà rajab ìkankan náà ni kankankọ nǹkan kankan alánàbí gbogbo oṣù láti máa ń gbà wẹ̀ àwọn àwọn ènìyàn àwọn máa ń gbà monday alamisi thirteen fourteen fifteen oṣooju ọ̀run máa ń gbà kí wọ́n á kékeré agbára ọ̀nà náà bí wọ́n ń gbà gbogbo ẹ̀ náà nù kò special rọ́jàbù fún àwẹ̀ kọ́bà wọn bèèrè lọ́wọ́ àìṣà bí Allahu ta'ala anha wọ́n ní ẹ̀rọ Ramadan ìjà nẹ́bí àti máa gba àrí oṣù kan péré lẹ́yìn Ramadan ànẹ́bí àìṣà aláàbí ò dẹ́rù ẹ̀wò rí o. wọ́n wá nígbà wo lànàbí tó máa ń pọ̀ lóṣù àti máa ń pọ̀ láwẹ̀ nínú àwọn oṣù tó kù ónú ṣàbán ni wọ́n tún fẹ́ yà ṣàbán ṣàbán ni special fún àwẹ̀ ṣàbán èyí tá a bọ́ sí nísìnyí èyí tá a ń pè nísìnyí ìsinmi ìsinmi làwọn kà sí ànẹ́bí àti kọ́dà àwọn yẹn pèsè anabi wọn anabi mo rí ọ pé wọ́n máa ń pọ̀ láwọ̀ ẹnu ṣàbán púpọ̀ ẹ̀wọ̀n kan ẹ̀rí nu ẹ̀ní eré lẹ́yìn ẹ̀rí gbọ́nu rẹ́díò àti tẹlifíṣàn ìyẹn wọ́n máa ń pọ̀ láwọ̀ ẹnu ṣàbán ṣàbán nísìnyí anabi sàlẹ̀ sà pẹ̀lú àyà gbígbà wọ́n lọ́ máa ń pọ̀ láwọ̀ ẹnu ṣàbán mo rí ọ bẹ́ẹ̀ anabi ní bẹ́ẹ̀ ni ọ̀rí ṣàbán tí wọ́n sọ yìí oṣù kan ti bẹ láàrin Rajab àti Ramadan ni ọ̀pọ̀lọpọ̀ mo retí mẹ́mẹ́ àwọn èèyàn kíyèsí retí mẹ́mẹ́ retí mẹ́mẹ́ ni pé nínú oṣù yìí gbogbo sẹ́tẹ̀ bá ṣe inú ọdún pátápátá inú oṣù ṣàbán làwọn màláìka máa ń kó lọ sí sẹ́mà ìmọ̀ wọn ń wú èmi tí wọ́n bá ń kó tèmi lọ káyọ̀ wà mẹ́. tó anábì special ṣàbán fún kí nìyí fún àwọn èyí tàn sọnù kò wá síbẹ̀ fún Rajab tó àtẹnumọ́ tí o bá yí ọkọ̀ béèrè wallahi alhazi mẹ́tẹ̀kẹ́rì kan sọ ọmọdé àwọn ọlọ́jà rẹ̀ ìbáyọ̀ lọ́ngbà ìyẹn tó wá lè sínú kó jìyà náà ìyẹn lè sínú kó jìyà ọtọ́ wọn nígbà náà ọkọ̀ orí ìbọ̀bẹ̀ jẹ́ ọkọ̀ orí ìbọ̀bẹ̀ jẹ́ ẹ bá kan sọ bẹ́ẹ̀ mọ́tọ́ ọlọ́ ọkọ̀ orí ìbọ̀bẹ̀ jẹ́ wọn náà lọ ra irú five hundred irú five hundred kọ́ ara láwa so ìwọ ràfọ́yàwó rẹ̀ ràfọ́kọ rẹ̀ àbí kí kọ́kọ́ ní bó ti bá ń sinú àfa àní bá ń sílẹ̀ kí wọ́n á ṣe ọkọ̀ irúgbà kan nù irú five hundred naira irúgbà kan ni wọ́n á ilá five hundred naira ah fifty naira wá so wọ́n á ṣe fún ọ ọgbàdùn rẹ̀ kò ní bàjẹ́ káfà máa sọ ọ̀rọ̀ báyìí lẹ́nu ọ̀rọ̀ burúkú ọ̀pọ̀ ọ̀pọ̀ àní ọmọ ẹ̀rí wa ọlọ́pọ̀ orí ẹ̀bà rẹ̀ sábẹ́bí ló wíwá ni tìbọ́rọ̀ ti ẹni àní mú ẹ̀rí wa pé ní tí mùsùlùmí ti fi yàtọ̀ sí káàkiri fèrè nù gbogbo táwọn bá ń ṣe onílànà onílànà ṣe kútùbà lónìí bí ẹ bá dánwò lánàá ánìkíní ṣe bá níbi ti ṣe ni afẹ́ẹ́sẹ̀ kúbà àtúgùn mímbà rí agùn kan kéka kéka fi sakọ̀ kéka fi sakọ̀ tó lè rí wà bánẹ́bí ti tẹnu tinú ọdún ti ìdí ànábì èsì ẹ̀kì níbẹ̀ lẹ́fì dáwọn ẹ̀ súnà mímbà rẹ̀ sígìnì kéga gbogbo tá a bá ń ṣe súnà ní wọ́rọ̀ máa jẹ́ ànábì sí báyìí ànábì sí báyìí tó máa ṣà lẹ́jẹ̀ kí ló tọ́ sí báyìí kí ló pàtó pọ̀lọpọ̀ àwọn kristian lónìí tó fi di mùsùlùmí wọ́n ṣà lẹ́jì wọn kí ló rí sí báyìí ẹ̀wọ̀n àná tí wọ́n fi ṣe báyìí ẹ̀rọ ló bẹ́ẹ̀ bò yí mú orí onísìmọ̀ confuse. bẹ́ẹ̀ ni ọba padà wọn ṣe ẹ̀fẹ́ dá sílámù ní àbáwọ̀ yìí ó dà àwọn ẹ̀dá nígbà yìí ó yẹ mú wá padà fi gbàrà jáàbù. nǹkan ni ọ̀pọ̀ lè bàdàn jẹ tí ó rọrùn kí kí sẹ́ni wọn pé ọ̀pọ̀ lè bàdàn jẹ àní ẹmú tẹ̀lé ìlú wa ẹ̀rí ẹ̀rí la fi ń tẹ̀sí ẹ̀rí ni abiola baba alekola jágbàgbọ́ yẹsìn ọlọ́run wasalaamu alayhi wa sallam الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك عبا عليكم كي الله أوري أجنجة الله ومبا نبوى محمد صلى الله عليه وسلم نبي خطبة على قطع àti àlàyé fúnra nípa Rajab ìṣẹ́ṣà rẹ̀ ìsálẹ́sà fún ààwẹ̀ gbígbà bá súnà náà bímọ. gbogbo ọlá táwọn èèyàn ká tí ń bẹnu Rajab kò sálàbí nítorí léyìí ó láwọn tíra ẹ̀pẹ́ tá a bá kà táwọn àfihàn bíi díà táwọn náà máa ń ti wá sí káàkiri táwọn náà ti máa ń kà ẹ̀pẹ́ àwọn yóò bẹ̀rẹ̀ ọlọ́run dúrátù nàṣìhì nàṣìhì nushatul majalis ní ìbá lọ wò wọn ti dúrátù nàṣìhì àwọn àdìsí tí wọn kó wá ń bẹ abala àdìsí ò lérí kò nídìí àdìsí mòdù náà ń pè bẹ́ẹ̀ àdìsí tí wọn kó wá ń bẹ dúrátù nàṣìhì àwọn àdìsí tí ò létí ò lédìí kò ní ìsinad kò sì ní rọwí. ìsinadu ni pé ká tó bọ́wọ́ ìṣe lọ́dọ̀ anabi muhammed tá ń gbọ́ bóun ló ti gbọ́ kó wà lọ́dọ̀ anabi kò sí ibi àwọn yìí àrọ́júlé ọkùnrin kan wèrè ní amúgbó ní àmà. rọ̀wáwù kẹ́dà àmọ́ mo gbà wáyé o ẹ̀ẹ́rì nù bùkọ́rí kò sí mẹ́. rọ̀wáwù muslim àdìsí mo gbà yí o ẹ̀ẹ́rì kò sí mẹ́ ọkàn á kò síra èmi náà lè ṣe bẹ́ẹ̀ ẹ máa dá máa káàkiri hadith yóò sínú àwọn tíra hadith a mùsùlùmí táà nífọ̀kànmá lérí kò sí bẹ́ẹ̀ ẹ lérí. ẹ wá inú sọ́tùlùmọ̀jáàlì òun kọ́ hadith wọn náà pọ̀ àwọn hadith mẹ́rin lé méjìlá òun wá sọ̀rọ̀ tó dáńbẹ̀ àmọ́ àwọn tí wọ́n ń ka lánàá ń ṣe ìmọ̀ tí ń ṣe wọ́n. òun náà wọ́n sọ pé gbogbo àdìsí wọn kó wáyé gbogbo àdìsí ẹ rí o àdìsí mọ odò àwọn àdìsí tí yóò lẹ́sẹ̀ lára rẹ̀ bá. òun náà ló wí bẹ́ẹ̀ tó bí kẹ́sọ́ tí lànà pé nígbà wọn kà á sí fún àwọn kan wọ́n rí ìtàmì látàwọn ti kà síra bọ̀. ẹ tún wá dé ta ẹ dé rẹ́dúró ẹ tún máa kó tiẹ̀ wọ́n là nẹ́bí ni ẹni tó sì kọ tíra àwọn ti yọ àmọ́ náà kó lọ́kàn. àdìsí yóò kò lára bíyà òkò sínú tíra àdìsí yóò kí ló náà kọ́ sí gan òun sì lè lára wí òun lè lára wí tọ́lọ̀ lè gbà wọlé bóyá kò yé ni nbẹ náà mi tán lágbọ́ pé àdìsí dọ̀ ìfà lè lò fáfi tó àgbọ́ tó ń lọ nù léyìí tí ó sì wọlé bẹ́ẹ̀ ọlọ́run lè wò ó ṣe àmọ́ àwọn tó kọ́ sí pé àdìsí kọ́ yìí kọ́ ní kálàfíà tí wọ́n máa ń wí àmọ́ ẹ̀kẹ́ yìí bá kà sán ẹ̀ wá kàbọ̀ ti kàún tẹ́lá gbogbo àdìsí àkàrí o kò lálàáfíà o ẹ̀sìn ti wá yí àwọn èèyàn bá ń lọ àwọn náà wá pé báwa wé yóò dùn wọ́n gan kílátà àárọ̀ láti minit wọ́n á jòkó èyí tó ti láti bẹ̀rẹ̀ pé mo fẹ́ ka àdìsí kan fún yín o lẹ́yìn rájà bo àmọ́ àdìsí àbá àtọ́ kọ́ nípò lálàáfíà ọkọ̀ ti parẹ́ dòmí. ọlọ́run sàmànà wa ọlọ́run jágbàgbọ́ yẹ sùn wa o ó ní ìdíkà lọ wá ìmọ̀ gan ni wàláì làbí ẹni tí ó sọ ẹni tí ó ẹni tí ó sọ àwọn èèyàn nù tí wọ́n fi wọn ajá nàmà wàláì àáfàá ni wọ́n pẹ̀rẹ̀ òfin ọlọ́run búra ẹ wo fìràhùn àmì fìràhùn kọ ìbílíìsì ó si sọ ẹ̀dá fà nígbà tó kó bá wa ádà ń sọ fún ànábì ádà pé ni ọmọ gẹ̀ yìí igi eléríire ni tó ti gẹ́gì yìí wàláì wà tọ́lọ́ ń dẹgbẹ́ ọ̀ ní kú mọ́ ní tán ẹgbẹ́ tọ́mọ yẹn máa ń ń gbé yẹ̀wò láàrin ara wọn wọ́n ń gbé yẹ̀wọ́n àti ìyàwó rẹ̀. ó tún bàbá ẹ̀ èmi tẹ́ ń wí yìí o tọ́ olùkìlọ̀ ńláńlá mo jẹ́ fún yín o ewu àti ńláńlá mo jẹ́ fún yín o ìbílísù pẹ̀lẹ́ ní wà sí ìbílísù ní sọ fún anábíà pé wà sí mi ń ṣe fún ọ yóò tọrọ ní ọgbọ ìsí tí mo ṣe fún ọ tọrọ ní ọgbọ àwọn padà kẹrẹ wà pàbà gbọ wà sí ló ti àmọ́ gbogbo ẹni bá ti wà sí fún yín ẹ̀dá tọrọ lọ níbi káà náà tẹ̀ mímọ̀ níwọ̀n bá díẹ̀ àbí ìzẹ̀ka yín bo láti rí ẹ̀ béèrè wọ́n kún máa fi fóònù wọn lẹ̀ tí náà bẹ́ẹ̀ jọmọ̀ gan gbogbo àníbù láti láti tẹ̀ta fún wa múlá mọ́kà àdíjọ́ lọ́lẹ́bí sọ kan alẹ́parọ́ fún ànẹ́bí alẹ́parọ́ máa ní alẹ́parọ́ fún ànẹ́bí alẹ́parọ́ máa ní irú ìbá wo lò gbogbo ẹ̀ nẹ́bí bẹ̀rẹ̀ nílá ànẹ́bí ni ẹni bá parọ́ máa mi wọ́n yẹ sábà wọ́n hàmọ́ àdáhù nínà náà jàmá mùsùlùmí níparí pé oṣù march àbí láti náà kọ́ ayé kò ní thirty one lónìí àbí thirty ni ọ̀la ni first of april april fool gbogbo nǹkan tí mùsùlùmí bá fẹ́ ṣe ọlọ́run ti gáàdì wa o ọlọ́run ya ayyuhal ladhina amanu la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi olúwa ni wọ́n mọ̀ mí ní pọ̀ pé ó ní ya ayyuhal ladhina amanu tó bá ti ní yàrá lẹ́sìn náà mọ̀nù àwọn ẹ̀sà èèyàn ní pé kọ́mọ̀ ń jẹ́ kí wọ́n á nú wọn àwọn tí wọ́n ń gbọ́ tí wọ́n ń tẹ̀lé láwọn bá níjọ wọ́n ní yàrá lẹ́sìn náà mọ̀nù wọ́n ní wọ́n ti ṣe náà àwọn àní náà àwọn èèyàn tí wọ́n gbọ́ wà àwọn àní náà wọ́n ti sọ di súnà wọ́n ní yàrá lẹ́sìn náà mọ̀nù náà àwọn ọ̀bọ̀n ni ẹgbẹ́ ti ṣe náà ẹ̀mí ìsìn náà mu àmọ̀pá àmọ̀ ẹgbọ́n tí wọ́n fẹ́ sọ lẹ́yìn ìrẹ̀kẹ́ tó ṣe náà kọ́lọ́kọ́ bá san àbáyé tẹ́sán àdá wàláì ọ̀rọ̀ pọ̀ lọ púpọ̀ ni. yá ayọ́ lẹ́tí náà mọ́nu ìjọ wà nù ámọ̀nù méè ti fọkàn balẹ̀ inú tábìmọ̀ pé ámọ̀nù ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí sọ́gbà wọlé láti kọ́ di mo bẹ́yìn náà yàjá yìí láì wọ́rọ̀ sùn ni gbogbo ń tẹ́bà ṣe o ẹ má ṣe bí fún ànábì àtọ́lọ́ ẹ má ṣe bí fún ọlọ́ àtànábì ìyẹn ni pé ẹ má ẹkẹ tó ṣe nǹkan yẹn ẹkọ mọ kí ni opinion kí lọ́lọ́wọ́ bá tàbí sọ lórí ẹ̀ kẹtó ṣe kẹtó rọlù gbogbo nǹkan ni kẹsí ẹ̀sìn nìkan àtọ̀ ìsẹ̀mí ayé wa ó ní wọ́n mùsùlùmí ọ change ọ yàtọ̀ fẹ́ tẹ̀sẹ̀ mùsùlùmí ẹ má fìlà yín wẹ̀rẹ̀ ayé. láyé sẹ́wí asábù náà wọ asábù ní jàǹnà ọlọ́ni ẹ má fìlà yín jọra yín o àti ẹ̀bù nẹ́ẹ̀rì àtọmọ náà ọmọ àlìjẹ́nà ọlọ́ni wọn ò jọra wọn ní tí wọn wá jọra wọn àtayé náà wọn ti jọra wọn àtayé ló mọ àlìjánà tí máa wádìí gbogbo tí ó ṣe olúwa ṣe sáàdì máa ṣe muhammad ṣe sáàdì máa ṣe kò ní ṣe é sì kára ọkọ̀ sílẹ̀ ẹ̀pẹ̀wò ọlọ wo ní kòhánì àtàdì sànẹ́bì tọ́ba wa mà ọ̀dọ̀ àwọn àfàlọ́ wa gbàdé bẹ̀ irọ́ ni april àbíkẹ́ pè ní april ó ní kí n tí ò ṣẹlẹ̀ irọ́ ńlá tọ́lọ́ ọba alájì mo fẹ́ rí nísìnyí mo bọ́ ọ̀rọ̀ kan o lọ bọ́ bọ̀dálà mi bì mí sọ́rí o bọ̀dálà mi bì mí wọ́n náà ń bọ̀ wá láti fún mi mọ́tò wọn ti láńdẹ́ẹ̀lì yé ẹ dákun irọ́ mọ̀ àbí rọ́kọ́ ó wá ti sàá eh, ẹgbà mí èpè fún wọ́n tán ní ọwọ́ ọ̀nà yẹn tí ó ní ọwọ́ ọ̀nà yẹn àyíbẹ̀ ẹ̀kọ́ nǹkan tí bàbá rẹ̀ ti wá láti jọ yìí bóyá wọ́n retí àpọ́nímẹ́ntì kan ní ẹ̀gbọ́n nìsí ní ìgbọ́ ẹ̀gbọ́n nìsí yìí wọ́n ti líìsì àwọn tí ọlọ́mọ kọmíṣánná ẹ̀wà mẹ́ subhanallah masha allah ap fu ẹ̀dá kò sí rọ́kàn ẹ̀rí pé àwọn èèyàn bá gbọ́ àwọn yóò rẹ́rin ta ẹ bá gbọ́ pé èèyàn ṣerú ẹ̀ wọ́n á rẹ́rin pé ọmọ yìí ó mẹ́pù ìfúse ó mọ̀ pé ọ̀fẹ́ afẹ́ pa àwọn èèyàn lẹ́rìnù tí àlẹ́bí wa sọ ń bẹ́ẹ̀ nípa pé ká parọ́ nítorí pé afẹ́ pa àwọn èèyàn lẹ́rìn kìí ṣe bá parọ́ mọ̀yàn àmọ́ àkàn ju nǹkan tí ò ṣẹlẹ̀ àjùlẹ̀ torí ká afẹ́ káwọn èèyàn ṣe kí ni yìí fún rẹ̀ ni àlẹ́bí sọ parẹ́ àlẹ́bí sallallahu alaihi wasallam ó ní wáyé lò wọ́n ní wáyé ìyá kan nínú ìyá nàìjíríà náà mọ̀ni ààyè kan níjẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí o ẹni tá a fi lè kó sínú ẹ̀ inú nàìjíríà náà mọ̀ni ògbó ó sì láàyè ń bẹ́ẹ̀ síríìtì tó wọ́n wá jọ náà síríìtì wáyé lu ni tọba alẹ́ gbé síríìtì wáyé lu kọ̀ntínú lọ ànábi ni wáyé lu limẹ́ yahdu wáyé lu kó máa bá gbogbo ẹni tí bá ń sọ fàyẹ́kìdì ó wá já irọ́ sínú ọ̀rọ̀ tí ń sọ̀rùn lìyúdi sí kàbí kọ́ọ̀m lìyúdi sí kàbí kọ́ọ̀m ó fẹ́ káwọn èèyàn rẹ́rìn ó fẹ́ káwọn èèyàn rẹ́rìn anábì ní wẹ́ẹ̀lù lẹ́hún wẹ́ẹ̀lù lẹ́hún anábì táwọn pẹ̀lẹ́ mi ègbéfíntọ̀ ègbéfíntọ̀ ó parọ́ ntí ò ṣẹlẹ̀ lóló ṣẹlẹ̀ ó fẹ́ káwọn èèyàn rẹ́rìn náà ni ẹ̀yìn ló pa àwọn èèyàn anábì ní mùsùlùmí kì í parọ́ mùsùlùmí kì í parọ́ o nígbà tí ẹ bá ń ṣe april april ó lè mú ọwọ́ náà wáyélu april iná wáyélu ẹ má darú àṣà ni o àwọn àṣà tó lè mú yàn wọ náà ni Islam ò fẹ́ bẹ́ẹ̀ Islam ò fẹ́ ká parọ́ ntí o ṣẹlẹ̀ kékeré ká má parọ́ mọ́ yàn ní Islam ò fẹ́ kò fún fẹ́ pé ká parọ́ ntí o ṣẹlẹ̀ nítorí pé a fẹ́ káwọn èèyàn rẹ́rìn-ín gbogbo àtàwọn wọn sí mc náà parọ́ ni àwọn sàpapọ̀ tí wọ́n rán kí àwọn àwọn mc àwọn náà parọ́ ẹ̀yìn náà máa tákìtì ẹ̀rín ànábì ni wẹ́ẹ̀lú láhùn wẹ́ẹ̀lú láhùn wọ́tọ́ jẹ́ mùsùlùmí má ṣe é pìpù yàgò pé pìpù nítorí mú ìyàwó náà ni bí wọ́n bá ṣe fún ọ pé má bàjá kì í lọ ni pé níta ànábì sọ rèé nípa pìpù ẹ̀pẹ́ ànábì Muhammad ànábì yóò sì wá jẹ́ pé gbogbo ayé rà lọ́nà rà ànábì sí àti ọ̀rẹ́ pìpù ẹ̀wọ̀n jọ́tọ́ ti fi rà ànábì àbí àdìsí àdìsí kìíní jama àdìsí ẹ pípù náà ni àbí kìíní jáde ẹ pípù ní tí ò ṣẹlẹ̀ ká ló ṣẹlẹ̀ torí pé abẹ́ pààyàn lẹ́rìn ànábì ni ibi dandan lọ́wọ́ kó máa bá gbogbo ẹni tí ń bàyàn sọ̀rọ̀ tó fẹ́ káwọn yóò rẹ́rìn tí wọ́n ń parọ́ ibi dandan wọn bá àdìsí ẹ pì náà nù ẹ pípù haram mi wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam.